ọ̀làníyàn onípò kíá ti ilẹ̀ òkèà tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ yorùbá ọ̀rọ̀ àwọn darandaran tí ó ń dá àwọn èèyàn aláàmú ìlú kan ìlú lómi gbogbo yorùbá sì wà nítorí àwọn ọba àti kan àgbààgbà yorùbá á sì sọ̀rọ̀ àwa dárọ̀ náà dá Sunday Igboho nìkan. tẹ́nà ọba yorùbá ò bá ti jọ yorùbá ò lè jọ ẹ má fọn ta lọ́rọ̀ sọ kọ́ má ba àmọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní irógun èṣù. ọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe gan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pé níjọba ó ti pẹ́ tí yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́nàtì má padà lé onílé. Yeah bá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ kí máa sùn kọ́ má padà mú wa ní rogun èso torí ogun bọ̀ ogun ẹ tètè ta múra o ogun bọ̀ ogun bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ìjà yìí kì í ṣe ìjà sọ́nà epo ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú pòjò ń rọ̀ ohun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánà ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlà tó rẹ ó dúdú kò sẹ́nìbọ̀dì tó lè rínú yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹrù yìí tó ra ẹ̀yin yorùbá gbogbo yorùbá. ṣe máa ń jẹ ọ̀tá yín. ẹ̀rù yìí tó bá ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá táwọn lọ́wọ́. ẹ̀rù yìí tó bá ẹ̀yin lẹ dalẹ̀ Túndé ìdí àgàn. wa náà ti kó lọ. ẹ̀rù yìí tó bá wà ó yẹ díẹ̀ díẹ̀. ó ti pẹ́ tí o bá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ̀dùn dédé kí tẹ́nàtì má padà lé onílé. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni o àti dáadáa olóṣèlú olóṣèlú wà wọ́n lọ ni gbogbo ẹ̀yin àgbààgbà ọba ọlọ́mọdàkẹ́ ọ̀nìrìṣà aláàfin àwùjalẹ̀ alákìí alára olùbàdàn ẹ̀yin bàbá jẹ́ àdákẹ́ bàbá bàbá bàbá nǹkan tó yá sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba yorùbá àgàgà ọmọ tó jìgà orin láti bàbá pè lákọ̀ọ́yìn ọba. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. kí wàá nílé lóko lẹyìn odi mo kí gbogbo wa wípé a kú bójú ọjọ ṣe rí mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ààyè ọpẹ́ yọ ṣúyọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ààyè ọpẹ́ akúkú máa yọ fún wa lórí wa lórí ọmọ lórí ọkọ lórí ìdáwọ́lé wa láàyè ọpẹ́ ló máa fi máa yọ fún wa èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní ní pé kí a ṣe àgbéyẹ̀wò ẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa pín ètò wa ẹ̀yin tí ẹ máa ń bá wa tẹ like ẹ̀yin tí ẹ máa ń bá wa share náà god bless you àti gbogbo ẹ̀yin tí ẹ máa ń sẹ̀ǹdì àwọn fídíò sí wa náà ẹ ṣé gan ni mo mọ̀ lóore ọlọ́run ò ní ṣe ẹ̀yin náà ní ẹ̀yin nìkan ní agbára lọ́wọ́ ọlọ́run àti gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa dá sí ọ̀rọ̀ ṣáríìtì wa lágbára lọ́wọ́ ọlọ́run arọ́mọdọ́mọ wa ọ̀hún ní gbégbá bára gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa dá sí àdúpẹ́ ní agbára lọ́wọ́ ọlọ́run ọjọ́ òní tiwa èwo la mú fún wa ní ọjọ títí òní láì má gbára wa lákòókò a dé kú bó ṣe ń lọ a kú rìtìrìtì náà lágbára lọ́wọ́ Ọlọ́run nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín ọ̀n ní jí wa gbé um àwa àti ẹbí wa ọ̀n ní jí wa gbé ní agbára ní ọwọ́ Ọlọ́run nǹkan tá à ń sọ náà òun náà láti wá ń fojú rí yìí ojú la máa fi máa rí la máa fi máa gbọ́ àní báwọn nípìn aburú ń bẹ ní agbára ní ọwọ́ Ọlọ́run ó ga o akíra wa Akira wa because ìjì tó ń jà yìí èèyàn ò mọ̀gbà tó máa dákẹ́ a gbà ní àdúrà wípé by the time tó bá máa dákẹ́ kí yorùbá nation kó dìde ní kí nàìjíríà kó wọlé ni pẹ̀lú orin tí a gbọ́ yìí wọn ní ẹ̀rù yín tó bà ẹ̀rù ọmọ yorùbá gangan gangan òun ló tó bà lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí torí pé kí ni gbogbo àwọn tó kù gan àwọn ọmọ àwọn north gan àwọn haúsá gan ó ti sú àwọn gan fúnra ara wọn gan sìn but torí wípé àwa ọmọ yorùbá a jẹ alátẹnujẹ gbogbo àwọn tó jẹ olórí tó wà lókè tèmi ni èmi nìkan ni mo fẹ èmi nìkan ni mo fẹ di ni mo fẹ ni gbogbo ilé ayé òun ló fi fa àtẹnujẹ yẹn tó fi jẹ pé a ti wà níbi tá a wà yìí kò kò ń ṣe wípé ọmọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ gbogbo ọ̀nà àwọn ibì kan náà là ń bá ọwọ́ wọn bẹ̀ brọ́dà mi àti sísà mi ẹ wá wo ibi tí wọ́n wá bá ilé ayé nàìjíríà dé sìn ṣẹmọye owó tó ẹ mọ oye tí owó dà lọ́jọ́ títí òní owó ti bẹ as a pound ó ti ń lọ sí two thousand tó bá máa ṣẹ́ one thousand pounds sì kó máa gba two million brother my sister mi ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ jù èyí tí màá kọ́ mú wọlé yìí gẹ́gẹ́ bí ẹ̀yin báyìí máa ń ṣe program wa preamble sì lélẹ̀ ẹ̀yin tó bá jẹ́ pé nígbà àkọ́kọ́ tẹ ọkọ̀ máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì akíyín káàbọ̀ sí orí ìkànnì aláyọ̀ yìí god bless you bíbẹ̀ la ti máa ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ yẹ̀wò báwo la èdè fẹ́ kúrò nínú oko ẹrú ni wọ́n tiẹ̀ ní ká má sọ̀rọ̀ mọ́ gan pàápàá <laughs> oh my god ṣé nǹkan tó kàn wọ́n kù nìyẹn ìgbà tó jẹ́ pé àwọn ní platform nígbà tó fẹ́ campaign nígbà tí bàbá Tinubu tó ń campaign fún Buhari orí social media yìí ni ìgbà táwọn náà tó ń campaign orí social media yìí ni ìgbà tó ń campaign wípé èmi ló kàn ẹ fún wa lépo ẹ fún wa lépo a máa wọlé orí social media yìí náà ni ìgbà tán lọ ń bẹ gbogbo àwọn ọba tó ń gbé Ghana must go lọ fún wọn orí social media yìí náà ni ọmọ Yorùbá ó ṣe wá dìgbà tìyín tẹ ní ẹkan mú ẹkan kọka mú orí wá kẹ fi ọ̀bẹ fẹ́ fi fa wa lórí kò possible kò lè work àwọn boys náà àwọn youth tẹ sọ wípé àwọn ni leader of tomorrow àwọn gan ti ready gan sìn um èyí tí goodluck wa sọ ó ga ọ à ń gbé yẹn bọ bọká tó lọ náà ẹ ti ẹ jẹ́ ká kọ́kọ́ lọ fún um èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run kò ṣàánú wa o Ọlọ́run ò ní jẹ́ kán jí wa gbé tọmọtọmọ tẹbí tará o eléyìí lágbára ó kọjá bẹ́ẹ̀ o ẹ máa bá mi ká lọ. hello mo kí gbogbo ẹ̀yin ará èkó mo kí gbogbo ẹ̀yin ará ìkòròdú o ẹ kú àfaradà incident kan ṣẹlẹ̀ ní ìgbè alágẹmọ wọ́n kidnap ọmọbìnrin kan wọ́n ní miss ṣèyí ló ń jẹ́ wọ́n kidnap wọn gbé wọnú ra lọ àwọn kidnappers wọ́n débẹ̀ ní àárọ̀ yìí a sáré pe àwọn bàbá bàbá tó ń ṣe security ní àdúgbò wọn pé wọ́n ní adétẹlà wọ́n sáré pé wọ́n jẹ́ wọn wọ́n sáré wá wọ́n kó àwọn èèyàn wọn àwọn security wọn gbó wọn láti gbogbo báyé kú gbogbo wọn wọlé wọ́n wọnú inú àtàwọn ti CDAs àwọn security wọn wọ́n jọ pawọ́pọ̀ wọ́n wọ inú ìrà yẹn lọ wọ́n wọ inú ìrà yẹn lọ níbi tí wọ́n ti ń ṣe bátú tó bátù wọ́n yin àwọn bíi mẹ́fà nínú àwọn security yẹn àti ti CDA o àti tàwọn ti ti àwọn state o wọ́n yin wọ́n ní ìbọn wọ́n gbà wọn kan lọ sọ síta wọn lọ yẹ ta ìbọn ara wọn but àwọn ló ká wọn tó wà láti ọ̀dọ̀ àwọn cdas yẹn wọ́n pa méjì nínú wọn tán kú instantly tó dáwọn yẹn náà mọ inú ra yẹn táwọn yẹn náà funds wọn fún wọn níbọn wọn ò jẹ́ kán gbébọn dání tí wọ́n lè fi takùn àbọ̀ táwọn yẹn náà mọ ọ̀nà yẹn torí pé wọ́n mọ ọ̀nà yẹn náà ṣe ń tọ́ ibẹ̀ yẹn lọ àwọn security yẹn tẹ̀lé wọn lẹ́yìn wọ́n mọ ọ̀nà but àwọn méjì yẹn àwọn náà kọ́ gba ìta ìbọn wọ́n dẹ̀ balẹ̀ so àwọn tó kù náà tó jẹ́ security tán fara gbá kìnìún wọn kó wọn lọ sí hospital nǹkan tí mo ṣe ń give information yìí nítorí nǹkan tí ó ṣojú mi ni nǹkan tí mo ṣe ń give information yìí tá a bá rí èèyàn kan torí tó bá di ní ọ̀la ń sìn wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ news káàkiri wípé olè ni àwọn olè wọ́n pa kidnapper méjì kan ní kìíní kan kìíní kan wọ́n mú àwọn kidnapper kan ìbọn bọ àwọn kidnapper kan àwọn kidnapper kan ni ó kú o àwọn security àdúgbò yẹn àwọn náà kú o wọn rí àwọn kidnapper yẹn mú di bá ṣe ń sọ tí kìíní tílẹ̀ ọjọ́ yẹn fi ṣú wọn rí àwọn kidnapper yẹn mú o wọ́n dẹ̀ wà pẹ̀lú àwọn lady yẹn wọ́n dẹ̀ retaliate bọ́n ṣe ń yìnbọn bẹ́ẹ̀ làwọn kidnapper yẹn retaliate padà wọ́n yìnbọn padà tí gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tàbí lè pé bóyá wọ́n lè help wà gbogbo wọn pátá náà padà sẹ́yìn àwọn sójà gan tán yọjú wọ́n láwọn gbọ́ ìró ìbọn làwọn ṣe wá síbẹ̀ kì í ṣe pé wọ́n pè wọ́n but wọ́n wá wọ́n ní nǹkan tó ṣe wọ́n ní kílódé tí wọ́n ṣe tètè pè wọ́n láti àárọ̀ tí kinní yẹn ti ṣẹlẹ̀ but I believe pé tábà kọ́ pé àwọn local ones yẹn báyìí ṣe máa pe àwọn tí kinní yẹn náà máa wọlé tó máa wo ibẹ̀ tí bí mi ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n fi àwọn àwọn people yẹn sílẹ̀ nínú ibẹ̀ yẹn oníkàlùkù padà lọ ni o because kò sí security fún wa mọ́ báyìí ń sìn o oníkàlùkù ó kàn leave bó ṣe wù kò sí security o ikọ́ tí mo dẹ̀ ń sọ̀rọ̀ ẹni kọ́ oníkàlùkù ṣọ́ra ẹ̀ tá bá ti rìn tá ti gbẹ́sẹ̀ méjì síwájú ẹ jẹ́ ká máa wá tá a bá gbé méjì sẹ́yìn ká wo ẹ̀yìn o kò síbi tí wọ́n ti wọ́n sì yìí o tán ti bẹ̀rẹ̀ sí ní kidnap báyìí o ká ṣọ́ra o kóníkàlùkù wà vigilant ṣùgbọ́n tá a bá rí èèyàn kan tó bá jáde àbí tó ń lọ sọ ní ìsìwèrè kan ipe ẹ ní alágẹmọ àwọn àwọn àwọn méjì kú nínú àwọn ẹ àwọn tí wọ́n ṣe kinní kan wọ́n pààyàn méjì àbí ẹ wọ́n ṣùtù àwọn àwọn tó kidnap àwọn tó kidnap náà ṣùtù tó ṣubú abárèyàn kan tó jáde tó lọ ń sọ̀rọ̀ yẹn baba Sunday àti Jagaban àwọn náà kú nínú àwọn èèyàn yẹn nínú àwọn security àdúgbò yẹn tí wọ́n lọ síbẹ̀ láti lọ tako àwọn pípọ̀ yẹn tàbá rí èèyàn kan tó lọ ń sọ ogun máa pa onítọ̀hún ni onítọ̀hún máa filẹ̀ ṣaṣọ bora ni tọ́ba lọ ń sọ rádaràdà tó lọ ń sọ̀rọ̀ pé nínú àwọn tó kú yẹn o àwọn kidnapper ni torí bá ti ta tí gbogbo sínú yẹn fi ṣẹlẹ̀ kò sẹ́nìbọ̀dì torí torí tí wọ́n rí àwọn kidnapper yẹn mú o wọn ò dẹ̀ wọ́ bẹ̀ lọ àwọn people tán wọ ọbẹ̀ lọ tán lọ tán tán believe pé àwọn lè mú traces wọ́n rí traces yẹn wọ́n rẹ́sẹ̀ àwọn people yẹn tán dẹ̀ ń lọ wọ́n ń dàbọ̀ bò wọ́n padà ni. tó a bá dé èèyàn kan tó bá lọ sí kọ̀rọ̀ kan àbí tó lọ ń sọ̀rọ̀ kan pé àwọn kidnapper náà shoot yẹn ogun máa pa nítorí nítorí ó máa fi ó máa fi ilẹ̀ ó máa fi ṣaṣọ bora ni bó dẹ̀ ṣe máa rí nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ kó ní kálukú ṣọ́ra ò ní táìmù tá a wà yìí we have to be very very vigilant ní táìmù tá a wà yìí wọ́n ti ń wọlé lọ báyọ̀ ń sẹ́ni yìí ń sìn iṣẹ́ sáìtì ló lọ ó lọ wo sáìtì ní sáìtì kejì tó ló fẹ́ ló fẹ́ lọ wọ̀ ibẹ̀ náà wọ́n ti dúró dè ń bẹ̀ wọ́n kọ́ immediately ni wọ́n mu náà mu wọnú ìrà yẹn lọ inú ìrà yẹn náà mu wọ o so oníkàlùkù wà very very very very very careful ní táìmù tàwa yìí o a gbọ́dọ̀ wà very very careful ẹ ṣe. ẹyin ìyá mi ẹyin bàbá mi kí la fẹ́ ṣe báyìí ibo la fẹ́ gbà ibo la fẹ́ dúró sí báwo la fẹ́ ṣe ju pé kí ọlọ́run kó sọ wa kó má jẹ à nípín aburú ńbẹ um ó ṣeni láàánú ó yẹ ẹ wàá sọ fún mi àwọn nǹkan tí à ń play èèyàn mélòó ló gbọ́ ní nàìjíríà èèyàn mélòó ló gbọ́ ní nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ wa bá ti gbọ́ ń tó wà tẹjẹ pé a ti gbọ́ tẹ́lẹ̀ èèyàn mélòó ninety five percent news àwa tá a wà nílùú òyìnbó um ká ní hundred percent news àwa táwa nílùú òyìnbó là ń gbọ́ eighty five nínú ẹ̀ bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá wà là ń gbọ́ bóyá bíi seventy ká sọ pé àwọn ti nàìjíríà ń gbọ́ thirty bọ̀ nísìnyí ìgbà tán ti wá ba gbogbo ẹ̀jẹ̀ tó jẹ́ pé àti mú ọwọ́ lọ sẹ́nu lásán gan ó ti di ewu ó ti di wàhálà ta ló wáá fẹ́ sọ wípé ọ̀rọ̀ dátà ló ku òun kù àwọn tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan dátà wọn ọ̀ ń lò ọ̀ ń pa ọ̀ ń hàn ọ̀nà ẹ̀ tó ń ti padà ni tó ń tó ń ọ̀fà hàn ọ̀nà fi ń ṣe ká ẹ̀ṣẹ̀ wá sọ nísìnyí tó jẹ́ pé ẹlòmíì gan ẹ̀wọ̀n ṣùgbọ́n kò rántí gan wípé wípé bóyá wọ́n tiẹ̀ ń fi fóònù wọ́n fi ń browse or bóyá wọ́n tiẹ̀ ń ṣe nǹkan kan lórí fóònù òun mọ́ because kò kò tiẹ̀ ní kò ní dátà ni kò tiẹ̀ ronú kan ni ẹni tí ò bá ti lè pè ní direct tàbí kán text tàbí kán fi fó you know ẹ wo ibi tó dé àfi kí ọlọ́run kó ṣe àánú fún wa ẹ jẹ́ ká tún lọ wo eléyìí. bàbá tí ò jẹ́ ká rí mọ́tò tí mo wọ̀ rí o wọ́n àtàkẹ́ o wọ́n àtàkì mọ́tò yìí o mọ́tò tí mo wọ̀ inú mọ́tò tí mo wà rí o wọ́n ti kó èrò méjì lọ nínú ẹ̀ o ọlọ́run ló ṣọ́ mi yes this, is the motor we enter the driver already take the driver inside ah olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ọba tí yóò jẹ́ kí n ṣe rìn ọba tí yóò jẹ́ kí n ṣe rìn ọba tí yóò jẹ́ na conductor ọba tí yóò jẹ́ kí n ṣe yes ọba tí yóò jẹ́ kí n ṣe rìn ọba tí yóò jẹ́ kí n ṣe rìn yẹ junior ah ẹ̀yin tájọ mọ́tò náà rí o wọ́n ti gbé àbúrò rẹ lọ nta jọ wọ mọ́tò rè. kí mo jẹ ọkọ bẹ wí ná ààrẹ mọ lọnu lébọlọ fún yàwó àtọmọ mi lóko jẹ ipe ah. mo ń padà bọ ipe títí ọtún la a máa dé. èmi kàn rẹ́rìn nítorí pé mo mọ̀ pé Ọlọ́run o ẹ tá jọ wà ní mọ́tò rè àwọn kidnapper lọ kidnap lọ fẹ́ kidnap àṣùgbọ́n Ọlọ́run ṣe Ọlọ́run ṣe wọn Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe wọn àdúpẹ́ ah. lọ́wọ́ Ọlọ́run wọn mi mọ ohun tí mo lè sọ ẹ wá àwọn èrò ẹ wá nìyẹn mọ́tò nìyẹn mọ́tò nìyẹn o olúwa ò ṣeun wọn ti gbé báàgì mi lọ ti gbógun ẹrù tó wà ní báàgì mi lọ thank God o I was affected by kidnappers o see mọ́tò was see the motos see the cars o olúwa ò ṣeun o dúpẹ́ o ẹni tó bá wà ń bẹ̀ bá mi gbàdúrà o ẹ bá máa yan ọlọ́run o ẹ bá máa gbàdúrà fọlọ́run ẹ bá máa dúpẹ́ o mi mo retí mo ṣe fọlọ́run tọ́lọ́run fi ń ṣọ́ mi báyìí o ní èní à máa dúpẹ́ o mo máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ wo mọ́tò tí mo wà rèé gba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò jẹ́ kí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ sí mi àti ẹni tájọ lọ lọ ṣeun ẹ ṣeun. ọlọ́run èmi àtẹni tí a jọ jáde rèé ọ̀gá wẹ́dọ̀n o thank you na even let me say i don dey run dey go inside bush thank you thank you thank you thank you thank you very much. i don't know i don't know whether na him a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ṣe ìmọ̀tò lẹ́wà mọ́tò mi ti wà wájú mọ́tò tí mo wà wájú bọ́ ṣe bọ́ ṣe tá a dúró báyìí mọ́tò kan wá park síwájú mi òun ló jẹ́ kí mi láyè sá padà kò báyìí mo ṣe sá lọ àwọn jáde báyìí aṣọ sójà gan-an wọ̀. ẹ ṣe máa ń ṣe nìyà ló yẹ wá wọ. aṣọ sójà náà wọ̀ ibà láti kọ́kọ́ gbúrò ìbọn pa àwọn àlòkù pé àwọn ọdẹ ni wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ làbájá rẹ̀ ṣá ń lọ tàùtàù lákọ̀ ń gbọ́ wọ́n kàn jáde báyìí dẹ́rẹ́bà fẹ́ padà àwọn kan ti jáde látẹ̀yìn ẹ àwọn ẹ̀sìn wàá ju èmi kò sílẹ̀kùn bẹ́ẹ̀ ni mo bọ́lẹ̀ ibi tí mo ti sá lọ nínú gbó ni mo ẹsẹ̀ ti ṣèṣe ọpẹ́ ni fọ́lọ́ ọpẹ́ lọ́nà ọlọ́run tó ṣiṣẹ́ ẹ̀ṣọ́ wa ló dára fún wa ẹ ṣé. Hmm. ó mú mi rántí ó mú mi rántí mo ti sọ bí ẹ̀ẹ̀mejì lórí program èmi ló ṣẹlẹ̀ sí express Lagos Ìbàdàn express yẹn náà ni wọn ò tí wọn ò tí ì parí ẹ bọ́n ì parí ẹ bọ́n ti ṣe parí ẹ ìṣẹ̀mọ̀ ẹ̀ pọ́n ti parí ẹ a ti wà láàrin méjì mi ò mọ̀ bó a ti kọjá ògèrè òde gbogbo àwọn ìjẹ̀bú díẹ̀díẹ̀ yẹn a ti kọjá abẹ̀yẹn a ti wà lọ́wọ́ bí àárín méjì ṣá èmi ni mo wá drive ẹ sorry èmi kọ́ ni mo drive àbúrò mi ló drive yes èmi kọ́ ni mo drive èmi kọ́ ni mo drive àbúrò mi ló drive àwọn tí ó wà níwájú e, èmi kàn ráwọn kan tó bọ sí orí títì èmi kàn fíò pé bóyá àwọn tó lọ sóko you know wọn lọ sóko wọn gbọn gbé wọn kàn gbébọn you know irú bí màá yẹn ṣe pé àwọn rò pé ọlọdẹ ni wọn bẹmí náà ṣe rò èmi kàn relax ní tèmi bábẹ ṣe sọ pé àǹtí mi àǹtí mi olè ni wọn olè ni wọn olè ní ààyè ń pè wọn ní gbogbo ìgbà yẹn bóyá bíi eight years ni mò ń sọ eight seven years ni o mo lọ sílé ńgbà yẹn náà ni o a fẹ́ lọ ṣe a fẹ́ lọ rí èèyàn kan nìbàdàn ni o ìgbà yẹn ẹ máa rí gbàrin méjì títì yẹn ọ̀n tí you know ọ̀n tí block ẹ̀ ń gbà yẹn ọ̀n tí fi nǹkan kan sí tó máa jẹ́ mọ́ pé ń sìn tẹ́ bá ń bọ̀ látọ̀nà eh, Èkó ẹ̀ lè padà ń sìn ó máa níbi tẹ máa tẹ máa drive dé láti sọ pé bóyá ẹ máa turn padà sọ́nà èkó bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí àwọn gallop ńlá àwọn nǹkan àwọn bíi you know bí tẹ́lẹ̀ gbà láti turn tó máa jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé èèyàn wọ inú odò báyìí bí bí odò náà bí nǹkan kan bẹ́ẹ̀ náà ni gbogbo bẹ̀yẹn náà bọ́ ẹ lè gbàbẹ̀ láti kọjá sí the other side ẹ tún lè gbàbẹ̀ padà turn sọ́nà èkó padà nǹkan tó kọ́mọ̀ ní gbogbo ọ̀nà ìbàdàn express road jù yẹn nìyẹn nígbà yẹn tó bá use mọ gbòbẹ̀ yẹn ti máa mọ nǹkan tí mò ń sọ lọ́rọ̀ kan bábúrò mi ṣe wọnú ẹ̀ nìyẹn àwọn tó wà níwájú náà wọ́n ti wọnú àwọn kan tó wà níwájú wa wọ́n ti bẹ̀rẹ̀ sí wọ́n ti ṣá mọ́tò yẹn wọ́n ti ń lé onítọ̀ ó rí lóyọ̀ wa mo yìí rántí nǹkan tí mò ń sọ yìí torí mo rántí lọ́jọ́ náà lọ́hùn wípé glasses mi glasses glasses mi mo lo recommend glass eh, recommended glasses mi mo tún wá lo eh, sunglasses tó jẹ́ pé mo fi sí orí torí mo rántí pé gbà tá padà sọ́nà Ìjẹ̀bú yẹn tá padà sí ọ̀nà àti máa padà sọ́nà Ṣàgámù tí mo tí mò ń gbọn tí mo yìí ń gbọn lọ́wọ́ tí yẹn ní àti mi ẹni sùúrù à ń lọ a máa padà síbi tá a yìí ń lọ a máa lọ Ìbàdàn ìwọ àtàlẹ ń lọ Ìbàdàn Ọlọ́run ò ní jẹ́ jẹ́ ká máa padà máa lọ sí Èkó a ti ń rí àwọn èèyàn àwọn èèyàn ti ń padà àwọn èèyàn ẹ mọ̀ bí gbogbo kíní yẹn bóyá wọ́n máa rí àṣẹ gbogbo ìgbà yẹn gan ni kidnapper yẹn ti wà bọ ọ̀hún tí ìpọ̀ tó yìí ń gbà yẹn ọ̀hún tí ìpọ̀ tó báyìí ń gbà yẹn ẹ máa rò wípé àwọn ọlọ́dẹ ni wọ́n ni ẹ máa rò wípé àwọn ọlọ́dẹ ni wọ́n ẹ má jẹ́ ń parọ́ fún yín o àìpadà lọ síbàdàn yẹn náà ní ọjọ́ yẹn o pẹ̀lú ọmọ àbúrò mi tó stubborn yìí a padà àwa ti wá lọ rí àwọn àwa lọ rí checking point kan wọ́n ti wá ń dá àwọn mọ́tò tó ń bọ̀ láti ọ̀nà Lagos State wọ́n ti wá ń dá wọn dúró ibi tí mo ti ní glasses mi sọnù níbi tí mo ti ń gbọ̀n ta drive padà sọ́nà Èkó tó ṣe tó yunátìrìn díẹ̀ ó wá park mo wá ní kó ṣàtì ẹ̀ jẹ́ kí n lọ you know jẹ́ kí n lọ yí ìzára mi mo ṣáà bọ́lẹ̀ nínú mọ́tò mo mọ̀ ẹ́ bẹ́ẹ̀ ni glasses mi bẹ̀ ló dà sí ibẹ̀ ló ti sọ níbi tára mi tó ti ń gbọ̀n kẹ́ lè mọ̀ ẹ́ nǹkan tí mi ò lè gbàgbé ni bí àwa àti àṣe ń bẹ̀ mo mo mi mo ṣáà ká mara mi dáhùn ṣá ó wá ní àhólà máa padà ó lọ́ọ́ máa tó tú ọ̀nà yẹn lóòótọ́ lóòótọ́ àwọn mọ́tò ti wá àwọn ti wá stop àwọn mọ́tò àwọn mọ́tò ti wá wọ́n ti jùlọ eh, ó dọ̀ ti pọ̀ lọ àwa a wá darapọ̀ mọ́ wọn ṣá wọ́n wá láwọn ọlọ́pàá yẹn kán wọ́n ti lọ wọ́n ti lọ clear ọ̀nà kò tí ì wọ́ọ̀sì tó ibì kan tó bá jẹ́ nírú ìsìn ni tó jẹ́ pé nǹkan táwọn gan ní lọ́wọ́ ó ju ti ọlọ́pàá lọ mo mọ̀ ẹ́ pọ̀ ní tán rú ẹ̀wọ̀ ọlọ́run ní jẹ́ kémi tiẹ̀ tó bá wọn tán rú ẹ̀wọ̀ torí bí ìgbà tán fi fàyàn ní etí ni because ìbàdàn tá a lọ ṣebí èkó náà la yìí ń padà bọ̀ èkó ibẹ̀ yẹn náà la gbà kọjá ewu ewu tó wà àwọn ọlọ́pàá tán fẹ́ lọ clear ọ̀nà ṣe báwọn náà ni bọ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ ní brọ́dà mi àti sísà mi ẹ wo gbogbo àwọn tó ń mú lẹnu ọjọ mẹta yìí ẹ wo gbogbo àwọn tó ń mú ní ẹnu ọjọ mẹta yìí ìgbà tá a máa wá gba sport yẹn kọjá ẹ máa ẹ ti wá rí àwọn mọtò òbí mẹrin márùnún ti ṣá gbogbo mọtò ẹ ti rí ẹjẹ wọn ti ṣá wọn ti ọlọrun ló wọn ti kó àwọn tó máa kó wọn ti kó wọn lọ wọn ti ṣá àwọn tó máa ṣá wọn ti ṣá wọn sílẹ eight years ago là ń sọ yẹn ká ẹ ṣe wàá máa sọ nísìn àfi kọ́lọ́run kó ṣàánú fún wa ní wípé ìlú yẹn ń tán lọ díẹ̀díẹ̀ díẹ̀ àfìgbà tó wá tán pátápátá ní two thousand and twenty-four yìí yorùbá dẹ̀ rèé ẹ̀rù wọn tó bà yorùbá gangan gan àwọn gangan náà kù ń ló jẹ́ wípé àwọn gangan náà fẹ́ jẹ́ kí nàìjíríà pín ní àwọn bàbá jẹgúdújẹrá yẹn bìkan tó bá jẹ́ ní ni àwọn sọ wípé níbi tọ́rọ̀ yìí dé kò sí nǹkan kan tó lè ṣe nǹkan kan mọ́ ẹ jẹ́ ká ẹ jẹ́ kó oníkálukú tiẹ̀ lọ ní tiẹ̀ ẹ jẹ́ ká lọ try yẹn o àwọn tó kù kò sí nǹkan tó máa ṣe bọ̀ torí wípé orúkọ mi fẹ́ wà ń bẹ̀ òun ni gbogbo wọn lé wọn dẹ̀ fi wá wọn fi wá ń ta wọn fi wá wọn fi wá ń ta ẹ lóto ni èyí jẹ èyí ò jẹ òun náà fi wá ṣe bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àsìkò yìí náà ni àsìkò yìí náà ni ẹ máa lọ gbé nǹkan tí Jonathan náà tó sọ bọ̀ kò ń ṣe mi ò tí ì ní gbé wá ẹ jẹ́ kí n sáré gbé fídíò mi wá ká gbọ́. How can an MD who the heck is Emefiele uh, What did he do? Where is the factory? He was a bank man, a floor bank man. Somehow got license. At the same time, we were Adeola. all of them stupendously wealthy now. Wigwe, who became MD of uh, Access Bank, eh? immediately uh, with the other young man left, has now established a university. He has the temerity to be advertising that university on CNN. Wigwe University. That's personally established by him. Where is the money? Where is his factory? says Bank. What is the practice? They release dollars to them on monthly basis. They use the dollars. If it's at 1 to 100, they will get it the, through the mailer to say 1 to 200. You see that hmm. profit? What do they do with it? who are the commercial people that really need it and get it. Most people get back to the to the mala, to buy. No, you hardly will get from the bank unless you are. Is that commercial activity? So what they had done to this nation, they must all be invited for discussion because the rottenness started from that. and it's been going on for years. Mm. But it has exploded now on our faces. And what MFLA did, have you ever seen any central bank of any country giving personal loan to individuals? Are we mad? What, what, was, what was going on in his head? Commercial bank? You turn the central bank to a commercial bank. Central bank that should be responsible for your fiscal and monetary policies. They forgot completely. And then he had the, the temerity to say, ah, I wanted to contest as uh, president <laughs> because he has stolen so much money. ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí bàbá sọ. we will be able to feed ourselves. we are going to cultivate more farmlands. we are going to equip farmers with low interest or no interest loans. We are going to bring tractors into this economy. we are going to invest in irrigations for this country. Nigeria would become net exporters of food. <laughs> ẹ gbọ́ ṣé ń gbọ́ plan ni bàbá wọ́n sì ní plan yẹn ńlẹ̀ ni hmm? by the time tó bá máa tó middle of next year tí campaign mi bá máa yọjú yes fún àwọn ọdẹ àwọn mugun àwọn òpònú ayérádà àwọn ẹ tún bá mi wórúkọ míì um hmm, tẹ má tún fún you know tó bá dìgbà yẹn á máa kó gbogbo àwọn nǹkan tó ń sọ ìgbà yẹn náà máa kó jáde ìkọwà bá Bọ́lá Ahmed Tinubu ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ ti bàjẹ́ kóun tó lọ bẹ̀ bọ̀ gbogbo wa la mọ̀ wípé tájẹ̀tì làwọn bá lọ síbẹ̀ bọ̀ gẹ́gẹ́ bí olóṣèlú àwọn ti mọ̀ ọ́n sí gbogbo èyí tó ń ṣe yìí ń sìn oúnjẹ tán ní kán lọ pín ẹ kán lọ gbé rice jáde kán lọ gbé gàrí jáde mo ṣe fídíò kan kí n tó ṣe léyìí wípé ibo lọ́n ti fẹ́ gbà èèyàn mélòó ló wà ládùúgbò kan tán fẹ́ fún ní oúnjẹ yẹn widows mélòó ló mọ̀ tó wà nínú community kan tán fẹ́ fún single parent mélòó ló mọ̀ tán fẹ́ fún èèyàn mélòó ló register question tó yẹ kí ọmọ yorùbá ọmọ nàìjíríà kan máa béèrè lọ́wọ́ wọn nìyẹn bọ mọ pé lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run máa yọ wá nínú oko ẹrú yìí ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni òun ní sí pẹ̀lú òkú ẹ wàá lèmi àti lágbára lọ́wọ́ ọlọ́run kò ní já sásán àyè ń bọ̀ lórí nǹkan tí good luck tó ara tó dá o. tomorrow if dem bring tinubu poster pipo dey wey go still vote tinubu as in people wey dey suffer now dem go still vote tinubu say na my brother if you vote this man in and you dey complain god must punish e no better for you even the minimum wage today na hundred thousand naira nobody go fit still afford things prices of goods dey increase per minute tinubu na until everybody die finish for the country na that time your mind go dey abi until everybody die presido until you hear say nobody dey live again i believe say you're ready to rule the dead as it is right now eh i believe say you don't set out your mind to rule the dead because you no go fit tell us say you no know say everything Don't spoil you are aware you know say the country not good you dey go france you dey go france dollar dey rise you dey go france until the country spoil your mind go come like until everybody you hear say nobody out of the two hundred million people nobody dey again Then you come be say goal achieved and i no blame you now no be you put yourself there na people na we na people like us some some set of us wey no get sense na we put you there because i believe say if these people dey new tribalism na be our problem our problem for this country na tribalism May my brother dey there May you dey suffer that make stranger dey there May you enjoy you prefer your brother to be there you say ah na na igbo man dey rule na yoruba man dey rule na calabar man dey rule nobody fit afford anything for the country again as we speak nobody can afford anything the minimum wage is still thirty thousand naira they never review am even the minimum wage today na hundred thousand naira nobody go fit still afford things i went to the market i buy only two pieces of cloth e don dey hear fifty k the country don spoil you don dey hear fifty k you go just buy four clock palm two fifty nothing prices of goods dey increase per minute you enter here wan go buy something today now pam as you dey go the next minute e don rise na the country wey we dey and e guess what nigerians eh in as much as we dey shout dey complain many people go dey think say we dey shout as we dey shout dey complain even those wey vote you in wey dey shout dey complain tomorrow if dem post tinubu poster say let assume say tinubu ten ure end today first of february if tinubu ten ure end today second of february dem start another campaign people dey wey go still carry poster dey shout èmi ló kàn nigeria na no get sense una no get sense tinubu eh see i i believe you say you want to hit the ground running very soon you no go even see ground to run the ground go soon break you no go even see ground to run because the way wey dey go the kidnapping is on the rise right now we no even know who be the main people wey dem dey kidnap because some people have even started using this whole kidnapping thing as business some people dey self kidnap themselves come look for ransom because they know say nigeria emotionally bam. we don pity the person they wan raise money i cannot travel by road anymore i no even fit afford flight you wan enter flight one eighty two hundred this code of one match so uh, uh, nigeria so wey dey go normally somebody like me suppose fit travel go but money no dey you wan book flight go dey hear 500 k all those kind level the country don spoil i dey beg you They see no be play i dey talk o tomorrow if dem bring tinubu poster people dey wey go still vote tinubu People dey wey go still as in people wey dey suffer now dem go still vote tinubu say na my brother what's the problem with where we take offend you fuel from one ninety-five to six hundred you no dey do anything omo see na i no wan know how e be or anybody wan vex Me vex eh e no go better for any aid wey go come outside come dey defend this government dem no born you you can never see any apc you can never defend this government in any way wetin dey go on then lastly before i go i like to say this congratulations to the people that voted tinubu in if you know say you vote tinubu in and he win congratulations to you more win more win make you dey suffer dey go anybody when e be like say dem dey vote tinubu in and dem dey complain na god go punish you if you vote this man in and you dey complain god must punish You know better for you you come out dey complain say pure water don rise you dey craze. Ah, mo kí wa lọ́pọ̀lọpọ̀ wípé a kò bójú ọjọ́ ṣe rí ṣé ti bá wa pín ètò yìí ṣé ti bá wa láìkẹ́ ṣé ń fi kọ́mẹ̀ǹtì sílẹ̀ báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín ojú wo lẹ fi wò ó àfi kó ṣàánú fún wa ni ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí Goodluck tó sọ láì má gbára wa ní àkókò. Let me use this opportunity to advise us who are politicians and those of us who are in the security services that while we are doing the job we are meant to do, let us not, because the judiciary is very conservative, try to blackmail them or squeeze them sometimes when we are political powers, we get blinded. They say sometimes uh, wisdom is consumed with confidence. When we bear the big name, president, governor, all the speakers, and so on, we become so blinded, especially even in the security services, when you're holding certain positions, become so blinded. But society is changing, and we must learn, we must admonish ourselves. And civil society is becoming very, very active. And certain things that probably we do and get away with it, we may not get away with it tomorrow. If we take laws into our hands and try to squeeze society, young people will react. It happens when I was a president in a sister country, Burkina Faso, where by their law, if the president is not there because they have no vice president, it's the speaker of the parliament that will take over the country and manage the country the president wanted to amend the constitution so he go for a third tenure. And from the thinking of society, the parliament was compromised, so the speaker was to do it. The young people in Burkina Faso, the civil society, they mobilized and moved in to the parliament to kill the speaker. The security people couldn't defend it the speaker has to run away. They burned down the parliament, the national parliament of that country. The mob moved into the state house to attack the president. The president defense squad that was even stronger than national army couldn't stop the mass movement. Otherwise, you kill everybody. The president has to run to uh, Cote d'Ivoire. The country was in a quagmire. Their constitution said the president is not there, the speaker. Now the president ran away, the speaker ran away. Nobody to take over power. The military have to step in. So we, the politicians, and those of us who are holding sensitive security positions should know that society is changing so much and that we should do everything based on the rule of law. Hmm. Message will good luck. Message will pass. ẹ bá mi sílẹ̀ ní comment section. kí ló sọ yẹn àwọn àwa náà dẹ̀ rí lóòtítọ́ àtòdodo wípé <laughs> àwọn tó ń pè ní youth tó ń rán lọ sọ́run àrèmábọ̀ yẹn àwọn gan ti ní plan náà ti ń wò pé ọ̀nà bọ́lá àwọn máa gbé gbà káwọn pípù ìkan tó pa àwọn tán kí ni kí àwọn ṣe kó tó di pa máa mú ètò wá sí òpin hmm, ẹ jẹ́ ká wo the last one kẹ́ wo nǹkan ara tí àwọn pípù yìí tán ń dá Mm. It's very straightforward. In June 2023, in June 2023, 1.134 trillion was declared as revenue by FARC. In July, 1.959.36 trillion was, was also declared. In August, 1.89 trillion was declared, and in September, 1.48 trillion was declared. In October, 1.59 trillion was declared, and in November, 1.088 trillion was declared. So what is the question? I'm coming, please, my speaker. I'll go to the question. In December, 1.12 trillion was also declared, and in January, 1.1 trillion was declared. We have enough revenue compared to our neighboring countries, even down to Central Africa. But today, from your report, only 38% of this revenue in line with the forex is being put into business transactions in this country. About 62% of these revenues, especially those that are tied to the foreign uh, exchange, that's the forex, they are not being into business transactions. We are here discussing about policies, while the main point is corruption. People have been mopping dollars in Nigeria through transfers to those people that are in the business. And CBN, I'm sure with the system you have, you are seeing all these transactions going on in this country. And this fear has been raised by international organizations, including the World Bank and IMF, to you, and you are aware that if care is not taken, even if you injected $1 trillion into the economy, Within three months, those money would disappear. It will not be in the banks. It will not be with you people at the CBN. It will be stuck into people's houses. And you are aware of all these things. Nigerians are fighting back now, if you don't know, where their representatives. We must speak and you must do the job. If you are not ready, you resign. I'm sorry. Just, just ask your question. No, no, no, Don't attack. Excuse me, honorable colleague. Today, let me finish. I'm protected by you, sir. Okay, let me ask my question. My protection is only to the extent of asking the question. Let me go ahead, please. Yes. Ask the question. Yes. My constituents, in particular, there was a serious protest even yesterday. Question because they have money to buy food, but they cannot see the food. They cannot see maize to buy because neighboring countries have trooped into this country because of the weakness of our naira, and they bought all the food items we have. They are exporting it to Niger, Chad, Cotonou, and Central Africa, which they don't have these revenues that we are generating. So what are you doing, please, the Serbian governor? This is a serious matter. People have been talking about policy. to address this matter at hand before it gets out of hand. Thank you very much. Thank you very much. Let the. ṣe rí pó lágbára ṣe rí wípé ó le ṣe rí pó lágbára ṣe gbọ́ nǹkan tó sọ ìgbà tó jẹ́ wípé ẹni tó bá wà ní kútọ́nù ń tó bá lọ sí nàìjíríà bí ìgbà tó wá sílùú òyìnbó ni tó bá mú five hundred lọ́wọ́ wọn á fi wá ra nǹkan ten thousand ní ọ̀dọ̀ ti wa bí ìgbà táráàlú òyìnbó sẹ́ǹdì owó báwo lọ́n ṣe ní wàá máa kó gbogbo gàárì èlùbọ́ gbogbo nǹkan tó yẹ kí wọ́n máa jẹ ìgbà táwọn bá ti kówó wá tán máa fi rà àwọn tó wà nílé àwọn ò ẹ gbà wá ẹ gbà wá ẹ rà wá yorùbá nation òun nìkan lọ̀rọ̀ yìí oníkálukú kan wà lórí ìrònú ni pé ibo ló ń lọ a ti sọ a wí a rò a ro gbogbo ẹ ṣùgbọn mo mọ pé lágbára lọwọ ọlọrun yorùbá ẹ má sùn tán sọ ọwọ kan ò lè gbẹrù dórí wọn ní àgbájọ ọwọ la fi ń sọyà ọwọ kan ò lè gbé ẹrù dórí nǹkan yìí àwọn ó tí àwọn nǹkan tó bá yẹ kéèyàn fifty ṣe téèyàn ten tí wọn bá ń ṣe é tó bá yẹ kéèyàn fifty yẹn kó gbà wọn ní èyí yẹ téèyàn ten tán bá ń ṣe ẹ mọye years tó máa gbà wọn bọrọ tó wà nílẹ̀ yìí bó ṣe rí gangan gan nìyẹn it's not pé bóyá àwọn èèyàn fold ọwọ́ kò ń ṣe pé bóyá àwọn èèyàn fold ọwọ́ ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi èyí tó wà nílẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó lágbára gan ni ẹ wo iye owó ẹ̀yin náà ẹ gbọ́ iye owó yẹn ẹ gbọ́ iye owó ah àfi kọlọrun kò ṣàánú wa ẹ wò ó mo kí wa lẹẹkan sí ipa kó bójú ọjọ ṣe rí mi ò ní fẹ jẹ kí fídíò yìí kó gùn jù báyìí lọ a tún máa mú mi náà wá ní agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa a kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò ẹ bó bẹ ṣe ń kí mi náà bẹ́ẹ̀ náà lèmi náà ń kí yín bẹ ṣe ń kí mi pé mo pé ètò mi náà kí n pé akúbójú ọjọ́ ṣe rí ẹ kú gbogbo ìgbà gbogbo ẹ̀yin tẹ́ ń fi kọ́mẹ̀ntì sílẹ̀ mo máa ń rí kọ́mẹ̀ntì yín bẹ́ẹ̀ náà lèmi náà máa ń láìkẹ́ náà nìyẹn náà ẹ ṣe gan ni god bless you gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ọ̀rọ̀ charity wa àkáǹtì wa ló ń strò kọjá ní abẹ́ ẹ̀yìn a fẹ́ ṣe àwọn fídíò yẹn ní short short wọn ni nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé gbogbo ìgbà kọ́ ni màá máa lo fídíò yẹn sì bọ̀ èyí tẹ́ bá ti mọ àkáǹtì nọ́mbà wa god bless you bàjẹ́ one thousand bàjẹ́ two thousand bàjẹ́ five thousand naira lẹ́lẹ̀ bá wa fi sí lóṣù ebi ò ní yín kò ní àwọn ìran yín lágbára lọ́wọ́ ọlọ́run àrọ́mọdọ́mọ wa ọ̀hún ní gbégbá bára gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ tí bá wa ṣe ètò náà a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni god bless you ẹ̀yin tẹ máa ń ju fídíò sí mi náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ní agbára lọ́wọ́ ọlọ́run ẹ̀yin ni máa bá èmi náà lẹ máa máa rí ní agbára lọ́wọ́ ọlọ́run no going back ni yorùbá nation no going back kò sí nǹkan kan tá a fẹ́ fi kún mo mọ̀ pé lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run á mú wa kúrò nínú oko ẹ̀rú torí ilẹ̀ rere la wà ọlọrun á mú wa kúrò nínú oko ẹrú ní agbára lọwọ ọlọrun mo kí wa wípé a kú bójú ọjọ ṣe rí mo kí ẹyin ìyá mi mo kí ẹyin bàbá mo kí ẹgbọn mo kí àbúrò èmi ọmọ yín náà ni o dr sabi talk show ààyè ọpẹ yọ ṣó yọ lọdọ títí yín náà ní agbára lọwọ ọlọrun ayé ọpẹ á máa yọ fún wa ó ń ṣe ọmọ olókùú bẹẹ ni a ní sín pẹlú òkú ẹ àwa la máa lékè lágbára lọwọ ọlọrun òkè òkè báyìí òun ni títí Eshekoni. God bless you. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.